فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود ذلك من أنباء القرآن نقصه عليك منها قائل شاكرين وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبير وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهور وما نؤخره إلا لأجل وعدوه يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وجميل خالدين فيها خالدين فيها ما دامت السماوات والأرض ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذور فلا تك في مرية مما يعبد هؤلاء مما يعبد هؤلاء ما يعبدون ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منصور ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك من مريب وإن كلا لما إما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير واستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين فاصبر فإن الله قبلكم أولي بكية أولو بكية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أسرفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ولو شاء ولو شاء ربك لجعلني الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة لأملأن جهنم من الجنة والناس أجمعين وكلا نقص عليك من أنباء رسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنها عاملون انتظروا إن يعتذرون ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون إن الحمد لله نحمده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 فكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run alhamdulillah a tọrọ وراجين جتاري كل ما با نبوى محمد صلى الله عليه وآله وسلم نيت سواجو الله يه إتو مرالاو القرآن الكريم سورة هود آية 89 إبن ياتي ما تسواجو insha allahu ta'ala lánàá a ṣe lálàyé fún wa irú èèyàn tí anabi shu'aib alayhi salatu wa salam tó jẹ́ bí ó ṣe ń fèsì lérí ọ̀rọ̀ tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń sọ. So irú èsì tí ń fọ̀ àti bó ṣe ṣe sùúrù àti faradà pẹ̀lú àwọn èèyàn tí ọlọ́run rán sí. anabi Shu'aib alayhi salatu wa salam agbárin ẹ̀sìn tí anabi Ibrahim ti ń fọ̀ fún àwọn ìjọ rẹ̀ ibi agbárin rẹ̀ náà ni. عاتمة السواج أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم أن يصيبكم مثل ما أصاب قوم نوح مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي شعيب عليه الصلاة والسلام من ẹ̀kọ́ ìmọ̀rọ̀ ohun tí anabi Shuaib alayhi salatu wassalam tó ń bá wọn èèyàn rẹ̀ sọ àkíyèsí pàtàkì wà ń bẹ ìgbà mi ń bẹ àwọn èèyàn wọn a mọ̀ kó dodo lèèyàn ń sọ ṣùgbọ́n nítorí wípé wọn ò fẹ́ràn rẹ wọn ò ní gba òdodo yẹn. àmọ́ tó bá yẹ pẹ́ lòmíì ló sọ tí wọ́n fẹ́ràn wọn gbà eléyìí ọ̀nà kan ni tẹ́sù fi máa bá yẹn níṣẹ́ jẹ́ níwájú ọlọ́run alhakohak òdodo lòdodo ń jẹ́ kódà kó ti pẹ́ ni tó fẹ́ràn ló sọ ọ̀rọ̀ yìí ni anabi shuaib ló fi bá wọn sọ̀rọ̀ ó ní wáyá káòm wáyá káòm ó ní mo pẹ̀ ní èèyàn mi láyé ṣeré máa ń nákùn ṣe kọ́ọ̀kí láyé ṣeré máa ń nákùn ṣe kọ́ọ̀kí ṣe kọ́ọ̀kí ayé àdáwàtí àìgbàtẹ̀mí àìnífẹ̀ẹ́ sí mi yín àìjẹ́ nǹkan kan mi lójú yín لا يجرمنكم شقاقي لا يجرمنكم شقاقي لا يجرمنكم شقاقي أن يصيبكم أن يصيبكم مثل ما أصاب قوم نوح. طرق الشقاق أي تقوم به tọ́lọ́run ọba ti lò ó nínú alukur'an ó ń túmọ̀ al'adáwà mu'adad àbí mukhalafa ká sọ wípé bọ́ọ̀ bá gba bí èmi ó gba bòmíì kí n jẹ́ ṣe kọ̀ọ̀kan kódà kó ṣe wípé ọ̀nà ibi tó gbà ń ló kéèyàn wá sọ wípé látara pé mi ìtàgbà tiẹ̀ màá lọ gbabi tó jìnnà àwọn èèyàn mi ń bẹ bẹ́ẹ̀ àtìrẹ́ni tó sọ pé ọ̀tẹ̀ ń lọ́rùn kóun ó kú sáláì mọ̀kan ju kóun ó lọ kéwú lọ́dọ̀ àfa tó ń fẹ́ràn. àwọn ìṣesí wọ̀nyí òdodo lòdodo ń jẹ́ ibi tí òdodo ti rí ó wá iblis shaitan olórí òpùrọ́ òun lè ṣù ọ̀tá wa tó fojú hàn òun lè ṣù ọlọ́run ọba jẹ́ ká mọ̀ nínú alukur'an ọlọ́run inna shaitana lakum aduwwun fattaqiduhu aduwwan ọlọ́run ní èsù tẹ́rí yẹn ọ̀tá yín ní ṣe. ẹ gbúdọ̀ mú èṣù lọ́tà ẹ mú èṣù lọ́tà ṣùgbọ́n bẹ́sù ṣe jọ́ta wa tó yìí náà ìgbà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní kí wa Abu anhu máa mójútó ibi tí wọ́n ń kó zakatul fitr tán kó pé kó mójútó bó bá ti wá dòru bàbá arúgbó kan wà yóò wà máa jí kó afọwọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu ó gbà mú bàbá yìí bá ń bẹ̀ pé kó dákun kó fòun lẹ̀ afọwọ́ Abu Hurairah ni pé lẹ́lẹ́ mi lè fi ọ lẹ̀ màá mú ọ dọ́dọ̀ ànẹ́bí báyìí bílẹ̀ bá kò sí tóun ó jẹ kò sí táwọn ará ilé òun ó jẹ ló ń fi wá ń jalè didọ àbúrò kejì afọ Abu Hurairah radiyallahu ta'ala anhu ó sọ fún Nabi sallallahu ó ní bàbá arúgbó kan wá lóru wọn ń jí oúnjẹ ṣùgbọ́n gbà tó fún òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní òjé ń àbúrò kò lè wá máa ah, ànábì yóò tó wá ǹgbọ́n tó di dọ́kejì ó tún wá ó tún bẹ̀rẹ̀ àbúrò yà filẹ̀ ànábì yóò tó fún pé yóò tún wá ǹgbọ́n tó di dọ́kẹta ó tún wá àbúrò yà onídàkùn òun ò fi ọ́ lẹ̀ ó wá ní tọ òun ní nǹkan kan tó ń wo fi ta ọ olóòrùn ni ayatul kursi bó o bá ń ka ayatul kursi èṣù àtàwọn ọmọ ogun ẹ̀ wò lè ní kápá lórí ẹ̀ àbúrò yà bá filẹ̀ bàtó di dilẹ̀ mọ́ àbá àbúrò yà sọ́wọ́n náà sọ̀lá ànábì ni fa iná wù ṣẹ̀tọ́ èṣù ẹ̀ ń ń pè léṣù gàgà lórí yẹn òun ló gbáwó èèyàn wáhùn so wá rí ọ̀rọ̀ kùrùsíyù tó sọ̀hún òdodo ni bó tilẹ̀ jẹ́ pé kàdóòbò ni ọ̀gá òpùrọ̀ ayé ọ̀run ni ṣùgbọ́n èyí tó sọ yẹn òdodo ni. kí la yọ níbẹ̀ ó náà ní wípé ní tá a gbá tiẹ̀ tó bá sọ òdodo ká sọ fún òdodo ló sọ. ni ọlọ́run máa fi jẹ́ ìmọ̀nà fún yàn bẹ bá ìṣesí àwọn ìjọ ànábì Ṣuaib òun nìyẹn ànábì Ṣuaib wa ń sọ fún wa pé wàyà ká ó wàyà tó ó pẹ̀lú ìyá mi. láyé jèrè máa ń nákun ṣe kọ́ kí. ẹ má ṣe kó jẹ́ pé torí pé ẹ fẹ́ràn mi ẹ má ṣe ó jẹ́ pé torí pé ẹ mú mi lọ́tà wà máa ń yuṣá kékeré rọ̀ṣúl ẹni tó bá ń gbógun tànẹ́bì tó mú lọ́tà ṣáàkọ̀. ومن يشاقق الرسول لا يجرمنكم شقاقي ìmúmilọ́ta àìgbàtẹ̀mí àìnífẹ̀ẹ́mi tó ń bẹ lọ́dọ̀ tìyín ẹ mẹ́jẹ̀ kó tìyín lọ síbi tẹ́ fi jìyà lọ́dọ̀ ọlọ́run látara pẹ́ nífẹ̀ẹ́mi pẹ́ ń bá mi ṣọ̀tá ìtójódodo tọ́lọ́ ní kí n sọ fún yín ẹ kọ̀yìn sí. Si yóò jẹ yìí tẹ́pẹ́ di tèmi ni ó sì fúyẹ́ ṣùgbọ́n ọlọ́run ni mo ń sọ fún yín òdodo lọ́rọ̀ ọlọ́run àyí torí ipá ń bẹ́ nìkan sọ̀tá káwa kọ̀ sí ikún sódodo tó bá jáde látọ̀dọ̀ ẹ̀ anabi Shuaib ó tún kìlọ̀ fáwọn èèyàn rẹ̀. láyé jírí máa ń nàkùn ṣe kọ́ kí. ẹ má jẹ́ kó jẹ́ wípé àìnífẹ̀ẹ́ mi. ìkórira tẹ nísìmí ẹ má ṣe kó tì yín lọ síbi pé. ayò ṣe é bá fún mi lọ́mọ àtọ́ bàkà òmànú. kírun tó ṣẹlẹ̀ sí àwọn ìjọ ànábìnúwà ìyà tó jẹ wọ́n látara pé wọ́n kọtọ lọ́hún wọn ò gbọ́rọ̀ sànábìnúhù lẹ́nu irú ìyà tó jẹ wọ́n ni ẹ má jẹ́ kí rẹ̀ náà jẹyìn o látara pé ẹ sàkó ìrànú ẹ fẹ́ gbòdodo. àwòkọ́ ò mọ húdù. bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ́ta ànábì núwà ànábì húdù ń kọ́ ìyẹn ìjọ táwọn ìjọ rẹ̀ jẹ́ ìjọ áádì irun tó ṣe wọn náà mò ń kìlọ̀ fún yín kó má ṣẹlẹ̀ sẹ́yìn náà. àwòkọ́ ò mọ sọ́ọ́lì bẹ́ẹ̀ bá mahud ìjọ ànábì sọ́ọ́lẹ̀ àwọn samud ẹ má jẹ́ kí irun tó ṣẹlẹ̀ sí wọn kó ṣẹlẹ̀ sẹ́yìn náà bẹ́ẹ̀ bá kọ̀ òdodo. wọ́n máa kọ ọmọ lóòótì lẹ́ẹ̀kan bíbá yìí. bí gbogbo èyí bá wá jìnnà tí ò yẹ yín àwọn ìjọ lut yìí ò ti pẹ́ wàmẹ́ kọ́mọ̀lù pínpín kùn bíbá yìí in tó ṣẹlẹ̀ fáwọn ìjọ lut kò pẹ́ kò jìnnà gbogbo yín lẹ̀ mọ́ ẹ má jẹ́ kírù rẹ̀ ní ó ṣẹlẹ̀ sẹ́yìn náà látara kíkọ̀ òdodo ẹ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín. tó mọ̀ túbù ilé yìí. ẹ túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ẹ jáwọ́ níbi gbogbo pálapàla tẹ́ ń ṣe. iná rọ́bì rọ́hìmù adúrú. lẹ́tàjú ọlọ́run ọba mi tó rán mi sí wadud ọlọ́pọ̀lọpọ̀ ìfẹ́ ẹni tó ti ṣe lọ tó bá túbá tó dáwọ́ ń bẹ̀ ọlọ́run àtúnwá fẹ́ràn ẹ̀ púpọ̀ ẹ jẹ́ kọ́lọ́run ó fi yẹn bá yín lò ẹ lọ túbá ayẹ tí a bá wò dáadáa a rí i pé àwọn tí ànábì ṣọ́áì tó fi ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ yìí àwọn tuntun tó ń ti gbogbo tí wọ́n ṣe sí àwọn tuntun ló fi ń bá wọn sọrọ. ẹ má jẹ́ kó ṣe wípé àìfẹ́ràn mi tẹ́ fẹ́ràn torí ẹ̀ sọ pé ẹ̀ ní torí pé tí mo ń sọ fún yìí òun ló lè dóòlà yín níbi ìyá lọ ó wá ń fún wọn ní àpèjúwe àwọn tí wọ́n ti kọtọ lọ́hùn ìtàn wọn ìjọ bẹ́ẹ̀ bá mọ̀ síbẹ̀ kà ogun alákòójúwe ìjọ ànábì wood bẹ́ẹ̀ bá kà bẹ́ẹ̀ bá mọ̀ ẹ̀ka ó fún wọn ní ti sọ́ọ́lẹ̀ ó tún wá fún wọn ní ti ànábì wood bọ́lá ń ṣe tó bó anabi sọ́ọ́lì anabi lut lẹ́yìn lut ní ṣùáì so ìdí nìyẹn tó fi sọ wípé wà máa kọ ọmọ olóòfin mi kún bébà yín. wọ́n máa kọ ọmọ olóòfin mi kún bébà yín. ní gbogbo èyí tó ṣáájú yẹn bó bá jìnnà àti lut ò tí pẹ́ tọ́lọ̀ ń pa wọn ẹ̀yin náà rí erípa rẹ̀. ó yẹ ká ẹ béèrè pé ṣe kò sí tí wọ́n ṣe ju tẹ́yìn náà ṣe yìí lọ. ẹ jáwọ́ ẹ má torí pé ẹ òjíṣẹ́ ọlọ́run bá da bẹ́ẹ̀ bá dànù ẹ má nù torí pé nǹkan ló ní ọ̀rọ̀ tí ń sọ ni èyàn torí pé èyàn kórìíra ẹni tí ń kéèyàn òdodo nù àwọn èèyàn ti ṣubú wọ́n ti kọ́sẹ̀ látàrí kò sí tí máa ń fa gbéra galọ eléyìí torí pa anabi Hud anabi Shu'ai salatu wa salam àwọn èèyàn wọ̀nyí ń gbéra lérí wọ́n ń wò wípé kò jámọ́ kankan òun wá ń pè wọ́n wípé ẹ má wo àìbámirẹ́ wọ̀yàkọ́ لا تحملنكم عداوتي على التكذيب بما جئت به ẹ má jẹ́ kó ṣe wípé àìnífẹ̀ẹ́ mi àìgbà tèmi ẹ má jẹ́ yẹn ó kọjú yín láti pe ní tí mò ń bá yín sọ nírọ́ خوف خوفا أن ينالكم من العذاب mithlu ما nala قوم نوح aw قوم هود aw قوم صالح. nítorí kí ما sọ lẹ́yìn fún yín ni wípé ẹ̀rù bà mí kọ́rọ̀ tí náà mọ́ padà lọ já sí bọ́rọ̀ àwọn ìjọ ànábì Nuhu ṣe já sí bọ́rọ̀ àwọn ìjọ ànábì Hud ṣe já sí àwọn ìjọ ànábì sọ́ọ́lì ṣe já وما قوم لوط منكم ببعيد لا زمانا ولا مكانا gbogbo ẹ̀ ọ̀rọ̀ nípa anabi Lut alayhi salatu wassalam ọ̀rọ̀ tí ẹ̀ ò tí ì jìnnà ọjọ́ rẹ̀ ò tí anabi inú ìlú tọ́lọ́run sì ti pa wọ́n rẹ́ kò tún jìnnà sílùú tìyìn náà bẹ́ẹ̀ tẹ ẹ mọ́gbọ́n èyí tó ṣáájú ẹ rí iná rí eléyìí ẹ̀yin náà ń lọ sílùú yẹn ẹ̀yin rí tó ṣẹlẹ̀ lọ. àwọn ìjọ anábì lò alayhi salatu wassalam kí ni wọ́n ṣe ẹ rí pa ní anábì Ṣuaib ìyá rẹ̀ ìyá tó bí ọmọ ànábì lut olóbi yẹ ó súnmọ́ àsìkò ànábì lut àwọn ìjọ ànábì lut náà sì làwọn tí wọ́n máa ń ní àwọn ò ní súnmọ́bìnrin ọkùnrin làwọn ò máa bá láṣepọ̀ ìdọ́lọ̀ nítorí ẹ̀kọ́ àwọn rẹ̀ nìyí kò wá sí ìjìnà pọ̀ sásìkò títà àwọn ìjọ ànábì ṣọ́ra tó fi wáyé lọ́lọ́run fi wá rán wọn létí pé ìrẹ́ ṣùháìbù sọ fún wọn wà mẹ́ẹ̀ kọ́ òmùlùkù ní nkó bíbáyìí láàzàmẹ́nà wọlé mọ̀kánì ọ̀rọ̀ àwọn ànábì lóòtù ìjọ rẹ̀ tá a pa wọ́n rẹ́ ibi tá a gbé pa wọ́n rẹ́ kò jìnnà sọ́dọ̀ yín àsìkò tá a pa wọ́n rẹ́ ọdún yẹn náà ti pẹ́ púpọ̀ ó yẹ kẹ́sì lè rántí. arimújáde ń bí wípé a máa pe àwọn èèyàn padà sínú ìtàn fún di méjì ìdí alákọ̀ọ́kọ́ kí wọ́n ó lè rí àríkọ́ṣe nípa àwọn tí wọ́n gbé ayé ṣe dáadáa nínú ìtàn ìdí ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí wọ́n lè rí àríkọ́gbọ́n nípa àwọn tí wọ́n lo ayé nínú ìtàn tí wọ́n ò ṣètọ́lọ́ níbo lọ́rọ̀ wọn já sí lọ́bi jẹ́ pé ká sọ ìtàn fún ni ara ìlànà tá a fi kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ni ìgbà mi ò bí apẹ ọmọ ẹ̀ kalẹ̀ yóò sọ ìrìn àjò gbèsè ayé tiẹ̀ fún èmi tí mo bí ọ bí mo ṣe ìrìn àjò tèmi rè ntójúrú rè wá omidọ́lọ́ mi kó já sí ìwọ náà kẹ́kọ̀ọ́ látàrí a sì mọ àwọn èèyàn míì báwọn ṣe rin tiwọn rèé ṣé bí wọn náà rí wọn olùdọ́rọ̀ wọn já sí ìgbà míì àwọn ọ̀rọ̀ yìí a máa nílapa nínú ẹ̀mí ju kéèyàn kàn máa sọ tíọ́rì lọ lóbi jẹ́ pé náà alukur'an Karim gbogbo ọ̀nà tọ́rọ̀ fi lè yé wa lọ́lọ́run fi sọ̀rọ̀ ó pòwe ó mú ìtàn wá nínú ẹ̀ lèyí tí ọlọ́run ní kánẹ́bí ṣùháì kó fi báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ ìṣẹ́ lẹ́yìn inú òòrùn tó ṣẹlẹ̀ síjọ anábì lótú la fi ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lẹ́yìn ìwọ ọmọ mùsùlùmí tó ń ṣe yahoo yahoo torí pé bọ́rọ̀ bá lọ wájú àkúrò ọmọ padà sí rí ẹ̀ ọ̀rọ̀ yahoo ó ti fẹ́ di ti àwọn èèyàn ò fẹ́ kàkún tí ò dá mọ́ nínú àmì ìbínú ọlọ́run sí ni ìdànkọ́dàbá al munkara wàlmọ́nkarú maarufa, in tó dá a bá ń fojú tí ò dá o in tí ò dá àwa ń fojú tó dá o àmì ìbínú ọlọ́run jama olè ló lè ń jẹ débi pé inú òbí mi ń dùn tí ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́mọ ń lówó látara yàwó yàwó kódà mo tún gbọ́ pé wọ́n ti ń ṣe ìpàdé àwọn ìyá yahoo yahoo. agbọ́dọ̀ máa sọ pé kò dà kò dà kò dà ká máa tẹnu mọ́ bẹ́ẹ̀ torí pé ní tí ò da táyé ò bá ti sọ pé kò da yóò padà dàbí tó da lójú àwọn yẹn ẹ wá wo bí tẹlómìn bá tiẹ̀ dé ó yàwú títí débi pé ó padà fi búrẹ́dì jẹ̀gbẹ́. kẹ́yìn ìgbésí ayé ni ẹsẹ̀ yìí ń àwọn ọmọ náà sọ̀rọ̀ ìwọ náà wò oore wo ló wà lẹ̀ ẹwọ consequence ibi tó jáde tó kàn sí ẹlòmíì yà yà yà yà yà yà bá náà ó padà yà náà ni ó ó padà ó yà yìí báwọn ọmọ ẹ náà irú rẹ̀ lọ́lọ́wọ́n ọba fi mikanabi shuaib kó fi báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ nínú wasailu tẹ́rbíà àwọn ọ̀nà tá a fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ọ̀kan ni ká mú ìtàn ìṣẹ̀lẹ̀ wá tó bẹ̀rẹ̀ ibi tó parí sí fi báwọn èèyàn sọ̀rọ̀ yálà ó parí síbi tó dáa ni ìdí tó fi já síbi tó dáa kí ló ṣe tó fi já síbi tó dáa ẹ fi ṣe wá àṣìbá wọn yìí. èyí tó yìí ṣe wípé ibi tí ò dáa ló já sí kí lòun ṣe tó fi já síbẹ̀ ẹ fi ṣe wá àṣìbá ọlọ́run ọba fi sọ fún anabi ṣùháìb pé kó sọ fáwọn ènìyàn rẹ̀ bí mo bá ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ó yẹ kẹ́ nífẹ̀ẹ́ òdodo tí ń bẹ̀ lẹ́nu mi. لا يجرمنكم شقاقي لا يجرمنكم شقاقي ọlọ́ọ̀bá nílẹ̀ ṣùháìbù sọ fún wọn èèyàn mi. لا يجرمنكم شقاقي látara ṣìkọ́ọ̀kì àdáwàtì látara pé ẹ gba tèmi ẹ nífẹ̀ẹ́ mi ìyẹn ò yẹ kó kọ di yín ẹ má jẹ́ kí yẹn ó fà yín lọ síbi ìkẹ́ ẹ̀kọ́ òdodo tí mo ń sọ fún yín. ayé òsì bá kó mẹ́sìlò máa aṣọ bá kọ́ náà. torí pé ẹ̀rù ń bà mí mo ń páyà ìṣe títẹ̀ ń ṣe yìí tẹ́ torí pé ẹ fẹ́ràn mi tẹ́ ẹ fẹ́ gba òdodo tí mo ń sọ fún yín mo ń páyà àtúbọ̀tán ṣe ti yín ẹ àyòsí ìbákun. àyòsí ìbákun. kọ́lá ń bá wa fi ọwọ́ ìyàgbá yín burú ìyá ọlọ́run kó mọ́ wàá sọ̀kalẹ̀ lẹ́yìn lérí. mẹ́sìlò máa àtọ̀ọ̀bà kan ò máa ná. irun tó sọ̀kalẹ̀ lé àwọn ìjọ núwà lérí ṣérù kankan náà nílá àtẹ̀mùsíì níbẹ̀ yẹn kì í ṣe wípé ntọ́lọ̀ ń fi bínú sí ìjọ Núà kì í ṣe irú ẹ̀ gangan ló ṣẹlẹ̀ sí àwọn ìjọ Ṣuaib àwọn ìjọ ànábì Núà kílẹ̀ lọ́n fi pa wọ́n rẹ́ náà omi ni sómi lọ́n fi wá pa àwọn ìjọ Ṣuaib ló jẹ́ pé tẹ̀sùbíwù nígbà míì kì í ṣe wípé gbogbo agbègbè ọ̀rọ̀ ńlọ́kọ́ abala kan ó máa ń bẹ níbi tẹ̀sùwì àlàsẹ̀bílì mìsàlì lápòjúwe kéyìn ó sọ wípé ah, alwalad kalasad fi mashiyati ọmọdékùnrin náà ó dà gẹ́gẹ́ bíi kìnìún ní nri ṣe ń rìn mọ kìnìún mọ òun náà ni akin abẹ́kọ̀ ọmọ yẹn lè mọ̀ làkin níta fi ọmọ yẹn wé lára kìnìún kìí ṣe ìjákin kìnìún bí kìnìún ṣe ń rìn torí pé nínú ẹranko tí èbẹ̀rù ti ń bá ń rìn bí kìnìún bá ń rìn ìrìn dídá gbọ̀jọ́gbọ̀jọ́ kò bẹ̀rù pé ẹnìkan ó jágbe mọ́ òun lábì jù èèmọ̀ ọlọ́run ó ń bẹ lára kìnìún kìnìún ó tún àtẹ́ǹtì bóun fẹ́ pa eré bẹ́ẹ̀ni ò bá sọ́ra ló fẹ́ yẹlẹ́lẹ́ kìnìún èyí rìn pé ẹnìkan ẹ̀rù ẹnìkan ń bá òun nínú àjẹjù ìrọ̀ òun bí ẹkùn ṣe tóun àmọ̀tẹ́kùn ẹ̀rù kìnìún mọ̀ gbà tí bá wá ń rìn yóò máa rìnrìn dídá gọ̀jọ́gọ̀jọ́ pé táǹkù táǹkù sọtọ́ba wá fi ẹnìkan wé kìnìún nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ nípa bí kìnìún ṣe ń rìn ajẹ́pẹ́ nìyẹn lè mọ̀ jákin ṣùgbọ́n jẹ́ nìkan tó lókè máa ń ṣe fàáyì sọlọ́fi jẹ́ pé tí ẹ bá ṣe akudu tashbih awùtẹ̀m̀tẹ̀ nínú èdè àwọn ilé ìbọn pè ní símílì ìgbà míì ó lè mọ́ kọ́fà gbogbo nǹkan tó wà lára ẹni yẹn ó lè jẹ́ pé aspect kan la fẹ́ mú bẹ́ẹ̀. ìgbà tó lọ́n sọ̀rọ̀ nípa àwọn ìjọ anẹ́bìṣọ àì ọlọ́run anẹ́bìṣọ ẹ̀fọn sọ fún ẹ̀rú ń bà mí kírú tó ṣẹlẹ̀ sí ìjọ sọ ìjọ anẹ́bìṣọ́ọ́lì nóòhù kọ́mọ̀ṣẹlẹ̀ sí nítorí ìṣẹ̀lẹ̀ sáwọn ìjọ anẹ́bì nóòhù omi lọ́run fi pa wọ́n rẹ́ ọlọ́run ò sì fomi pa wọ́n yẹrẹ́ ṣùgbọ́n tá a fẹ́ lò níbi àfiwé yẹn náà ni pé àdáàbòlà ìyá ọlọ́run irú ìyá ọlọ́run bí ìyá ọlọ́run ti ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n irú táìpù ìyá yẹn kò lè má jọra wọn. mi ò gbọ́dọ̀ yín ẹyẹ so ìyẹn nú àwọn àtọ̀rọ̀rù àtẹ̀síbí ìwà tẹ̀lẹ̀ ó lè má kọ́ba gbogbo nǹkan yẹn ṣùgbọ́n ìyà tọ́lọ̀ ń fi jẹ àwọn ìjọ ànábì sọ nóòrò àwọn ìjọ ànábì wúdù àwọn ìjọ ànábì sọ́ọ́lẹ̀ irú ìyà tó ṣẹlẹ̀ pé wọ́n jìyà ìbínú ọlọ́run ṣẹlẹ̀ sí wọn ó ní mò ń bẹ̀rù ṣùgbọ́n irú táìpù ìbínú yẹn ó lè má jọra wọn ṣùgbọ́n èyí tí ó wà yẹn náà ìbínú ọlọ́run yóò jẹ́ o ìyẹn ni mò ń páyà lé yín lérí wa ma qawmu Lutin minkum bi ba'id. wa ma qawmu Lutin minkum bi ba'id. bẹ́ẹ̀ ni àwọn ìjọ lùt tí wọn ò tí pẹ́ kò jìnnà ẹ̀yin náà gbọ́ ẹ̀yin náà rí ìlú tó ti ṣẹlẹ̀ kò jìnnà sílùú yìí kẹ́lẹ́ tara rẹ̀ gbá wá sí wàsẹ́fìrú rọ́bàkún. wàsẹ́fìrú rọ́bàkún. ẹ̀yà wa lọ tọrọ àforíjì lọ ọlọ́run ọba yín. thumma tubu ilayhi. kẹ́tùbá al-istighfaru wa tawba tí wọ́n bá pa wọ́n pọ̀ báyẹn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ṣùgbọ́n téèyàn bá daṣọ lẹ́yọ kan ó kóra wọn sínú téèyàn bá ní ìsẹ̀kfírù rọ̀bàkọ̀ ó ti kó táwọn bàdàn sí ṣùgbọ́n téèyàn bá ní túbù ìlànà bìkù ó ti kó ìsẹ̀kfárù sí ṣùgbọ́n téèyàn bá wá pa méjèèjì pọ̀ wípé واستغفروا ربكم ثم توبوا إليه àjẹpẹ́ واستغفروا ربكم àkọ́kọ́ yẹn tọ́lábù ni اطلبوا المغفرة من ربكم بدعاء ọlọ́run foríjì ni o ثم توبوا إليه lẹ́yìn ìgbà tẹ ẹ bá tọrọ àforíjì tẹ ẹ ní kó foríjì yìí tán ẹ wá jáwọ́ ìyẹn ni táwọ́ bá tútù bá ìtọrọ àforíjì ọ̀tọ̀ tútúbá ọ̀tọ̀ bọ́lọ̀n bá ti sọ ní méjì báwọn ìtumọ̀ tàkọ́kọ́ ìsìfàr tọ́lábùlù mọ́fìrà ìdùá wàtáwọ́bátù òun náà ní àlìkílá mìíràn dùnú kéèyàn wá jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ yẹn tó pípa mi ń bẹ èèyàn lè tọrọ àforíjì kó tó padà síbi ẹ̀ṣẹ̀ kò túbà nù ó ṣe é sì fàá ẹlòmíì lè aṣàfihàn láà aṣàfihàn kọ́lẹ̀ o lè sọ dorin ìwọ̀n ẹ̀sùn gbé án kẹ̀kẹ́ o tún lè mọ̀ sí wa. iye òtún mà kó jáwọ́ ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba pa méjèèjì pọ̀ téèyàn bá ń sọ pé kéèyàn jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé gbogbo tó lè sún ọmọ di ẹ̀ṣẹ̀ yẹn ó jìnà sí nǹkan yìí olóòfẹ́ mutí má ó tọrọ àforíjì òtúbá má tún bá ọlọ́tí rìn máa torí pé tó o bá tún jókòó síbi tí wọ́n ti ń mú ọkàn rẹ̀ padà fà síbẹ̀ ìyẹn ni tútú bá o lè dá sáà fún láì one thousand o lè ṣe one million tó o bá tú bá ọkàn ṣe é nì lọ́lọ́ wọn bá fi ní kí ṣọ́ọ̀ì alayhi salatu wassalam kó sọ fáwọn èèyàn rẹ̀ wípé. wọ́n fẹ́ òfin rú rabbakum ẹ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín thumma tubu ilayhi ẹ wá túbá lọ́sọ́dọ̀ ọlọ́run ní ti pátápátá inna rabbi rahimu wadud torí pọ́lọ́run ọba tí wọ́n ṣe bá bú ànábì ọlọ́run bá ṣe ṣe kúfúrú ń di òṣùwà síbẹ̀ sí ọlọ́run tó bá túbá òun foríjì wọn kò sí ẹ̀ṣẹ̀ wọn bí wọn bá ti tọrọ àforíjì tó tú bá tó olóòṣe mọ bí ìgbà tó ṣe náà ní lọ́dọ̀ lọ àǹfààní tọ́lọ̀ ń fún wa yìí ẹ jẹ́ ká lò ó kó tó di wípé yóò di wẹ́lo tí sèkúfàrù ní ṣe mọ́ ẹ ká lò òkun ẹkùn kó ní ọmọ mọ́nú ẹ ìwọ náà mọ tó ń ṣe tọ́lọ̀ wọ̀fẹ́ má fi dọ́là o torí pọ́ la yẹn ọlọ́run nìkan ló máa di òṣèlè lọ́la jáwọ́ ń bẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá wá túbá bẹ́ẹ̀ yẹn jáwọ́ níbi ẹ̀ṣẹ̀ bó ti wulẹ̀ kẹ́ṣẹ̀ yẹn pọ̀ tó tó bá ti jáwọ́ ń bẹ̀. inna rabbi rahimu wadud. dájúdájú ọlọ́run ọba mi rahimu ọba aláàánú ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ni fẹ́ni tó bá túbá ọlọ́run tún kẹ́ ẹ̀yẹn wàdúù ṣẹ̀dídùn mahabbati ìfẹ́ rẹ̀ yóò tún wá pọ̀ ọlọ́run tún wá nífẹ̀ẹ́ ní ẹ púpọ̀ nítorí kó túbà ẹ̀yin ẹjẹ́ ká fún ra wa wò bẹ́ẹ̀ni ká bá tẹ̀ wá bó bá dùn wá bó bá ní ẹ̀ foríjì ọkàn ó sì tún máa lọ bí tó ṣe ṣùgbọ́n lọ́hùn bó o bá ti tọrọ àforíjì tó o sì túbà tó jáwọ́ ń bẹ̀ ọlọ́run tún wá fẹ́ràn rẹ̀ púpọ̀ ju ti tẹ́lẹ̀ gbà lọ. ọlọ́mọ ọmọ sọ bẹ́ẹ̀ fún wa ni kí tútú bá lè wù wá tú àti tí mo bá fi lè jáwọ́ yóò tún fẹ́ràn mi ju tẹ́lẹ̀ lọ. ibẹ̀ lèṣu máa dúró sí dàwọn olùyapa àṣẹ ọlọ́run èso nìkíni ọlọ́run ò lè borí jìn ọ́ ṣé wọ́n ló ti pààyàn tó ọlọ́run ò lè borí jìn ọ́ máa bá lọ bẹ́ẹ̀ ó náà bàbá bá lọ alẹ́ lomi yóò sọ pé bóun ṣe wà yìí ní táwọn ti jẹ sára àwọn ò lè kírun ọlọ́run ò lè gbàrún yìí èṣù ló ń gbẹnu ẹ sọ̀rọ̀ kò sí tó nà kó túbà tó bá ti túbọ̀ parí arákùnrin kan ní eré ọ̀wẹ́ náà ìlú ọ̀wẹ́ náà gan gbàdépo wọn àwọn ń travel àwọn abẹ́rẹ́ epo nílé epo. àwọn dúró ẹni tó sì ní ilé epo yẹn ó jẹ́ èèyàn tí a mọ̀ àwọn kò sáà lè répo lọ́dọ̀ ẹ̀ ó ní ẹ lọ́bẹ̀ wó èmi ni pé yóò lè àwọn èèyàn pọ̀ mbẹ́ mo wà ní ìwọ gangan ni kò wá ìwọ ilé epo tó bá ní fún ilépo wọn fún wa ṣùgbọ́n lè ṣe nǹkan kan àwọn àni mọ̀ wọ́n rà wá làwọn bá dé ojú kan ti fọ́ ọlọ́ọ̀lọ́mọ tó fojú bóyá dání bóyá kò sójú kan mẹ́ gbogbo orí báyìí bí àpá àdá gangan àwọn òjò ẹ̀mọ́ lọ́wọ́ ẹ̀yin ni ẹ fẹ́ mo níbi ìṣàwà torí pé ìrísí rẹ̀ ó ní lóò wọ́n ní àwọn kan kan ẹni tá a jọ bẹ́ẹ̀ ni ó ní ẹ̀ ẹ̀ rí oníṣẹ́ rí bẹ́ẹ̀ kò sí ẹ̀ńtọ́ bí ìyàlá ìyá rẹ̀ dá tó ń bá lọ fẹ́ rẹ̀ kó ń bí o wọn ò bí wọn dá tó bẹ́ẹ̀ ó lè tó bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀nà ọ̀yà ẹ̀ ti bẹ́ẹ̀ ni ẹ̀ ti ẹ̀yìn tó rí ọ̀fẹ́ kú ọ̀nà rárá ọ̀yà ẹ̀ gbé wa ojú wa ń tì mí mi wàá lè dúró ń bẹ̀ mọ́ àtàkéré sí ti lọ ká má máa rí ìyàn máa sọ́gbọ́ wa rí kó ń tọ́ wá ní àfa ṣe ara wọn ti ẹ̀wẹ̀ múra yá fún ọ ní nǹkan tó lónìí lóòrùn wọn ti sanwó tó wá ṣe yìí wọ́n ní kò má gbà á nǹkan kan lọ́wọ́ yín mo ní oníṣẹ́ ẹ̀rọ ń tẹ̀ ń wò ẹ̀ iṣẹ́ ní tó bá wọn lẹ́jẹ̀ mú káwọn ò pààyàn ó ti bóun lẹ́jẹ̀ mú à pé ní táwọn ẹ̀ ṣe káwọn ò jà kan rú káwọn ìyẹn ló bá wọn lẹ́jẹ̀ mú nígbà ń sọ ọ́ tó ń gbogbo yẹn náà ń sá sá ń sá níbẹ̀ ìyẹn sì máa ń yẹ ní ìṣúra yìí sọmọ á pè é mú tó bá dẹ̀ túbá ọlọ́run forí jẹun ṣe ẹ̀rọ rọ̀ nígbà tí wọ́n ju nǹkan kan sínú ẹ̀mí ara ẹ̀ wá balẹ̀ ọlọ́run ò lè forí jì òun à ó láwọn tẹ́ ń wò yìí à ẹ̀ mọ òun ẹ̀mí tó ti lọ ẹ̀ mọ ní kò mí tọ́ba túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò forí jì òun kọ́ lọ́wọ́ tó wọn fẹ́ràn ara ẹ̀ balẹ̀ ó lóun ti ń tó wọn ṣe oúnjẹ tó ń bá ti fẹ́ kú òwò lọ kírun ní jimá tó ń bá ti wá ń ti mọ́ọ̀sì bọ̀ ọ̀gá kan ni ẹtù wo bí tó ṣùgbọ́n ààyè sí nígbà tí mo rí mo rí ẹjẹ́ ká àwa ti ń travel ẹwọ ẹjẹ́ àwọn ọmọ lọ́sí wa ṣaitan yóò gbé sẹ́mi rẹ̀ pé ọlọ́run ò lè máa bá lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí ẹ̀ kódà kò ṣẹ̀bọ̀ ẹ̀bọ̀ kò ṣe tẹ́ bá ti túbá lọ sọ́dọ̀ ọlọ́ ọlọ́run ó foríjì ọlọ́run ní kúlẹ̀ ìbáyàdì lẹ́bí na asọ́rọ̀fù alẹ́ àfọ́sí. ọlọ́run ní ẹ sọ fáwọn ẹrú mi alẹ́bí na asọ́rọ̀fù alẹ́ àfọ́sí àwọn tí wọ́n bayé jẹ́ àwọn náà mọ̀ pẹ̀lú ibi làwọn láyé ọlọ́run ní ká tó jáde láyé ẹ fún wọn pé ká tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ ọlọ́run la taqnatu min rahmatillah kámájà kan níbi àánú ọlọ́run torí pé inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrìn ẹ̀ṣẹ̀ pátá òun máa ń forí ẹ̀jì yẹn bàtà òun ò forí ẹ̀jì opportunity la ní bá a ṣe wà láyé oníkàlùkù náà mọ ibi tó ń kù sí lọ́túbá ọlọ́run wà á fẹ́ràn rẹ̀ kódà ju ti tẹ́lẹ̀ lọ tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba ní sọ fún wọn inna rabbi rahimu waduhu inna rabbi rahimu waduhu ẹwà dúró ṣùgbọ́n tó bá bọ̀ wọ́n ní ajá tí ó sọnù قالوا يا شعيب قالوا يا شعيب ẹ wò gbéraga wọn ò tiẹ̀ sọ pé yá nàbí yàláì wọn là ọkọ ọmọ lórí. قالوا يا شعيب. ẹ̀rẹ̀ lómi náà ó fẹ́ túmọ̀ pé òun là gbà nínú ẹbí ẹni tó já àfáà nínú ẹ̀yọ́ là ọkọ lórí. àbùkù ó sì mọ̀ kan nítorí wọn bá ti pọ́nlé yà pọ́nlé kí wọn náà lè níyì àwọn tó bí ni gan nígbà míì wọn ò ní lè pè yẹn ló kọ́ mọ́ ìwọ tó bí ni àwọn náà ojú wa ni wọ́n bí bọ́bá yìí ti ń la akọ ọmọ lórí tó ń fa àbùkù kan àwọn èèyàn ó sì mọ òwe iṣẹ́ ní ìgbàdùn báyìí onájà àmọ́ ọ̀dọ́ pé àwọn bàbá wa ní fámìlì náà làwọn ẹ̀gbọ́n wa ní ẹ̀bẹ̀ torí ò pé tẹ̀ bá wà nínú ilé lọ́yẹ̀ kó mọ̀ sọ báyìí publicly àwọn èèyàn ó máa júwe pọpọlọ rẹ̀ yé mọ́ mi ẹni tọ́lọ́ wọn bá bá pọ́nlé pọ́nlé kí wọ́n lóore la pọ́nlé. àwọn ìjọ anábì ṣùháì kọ́ọ̀lù yá ṣùháì. kọ́ọ̀lù yá ṣùháì. wọn ò pé lánàbí ọlọ́run wọn ò pé ní yá Rasulullah wọn ò pé ní yá nẹ tí wọ́n ti ẹ̀ gbà kó ti di ọlọ́run wọn ò gbà. قالوا يا شعيب قالوا يا شعيب wọ́n ní ìrẹ́ ṣùháìb tẹ́sí kò máa gbọ́. máa nà fúkọ̀wò kẹsí ìrọ̀ mi máa takú. ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yẹn ẹ̀yẹ tí wá ló ń bọ́ sí. ìyá tó ń sọ ń bẹ̀ yẹn aliyu fi dù tọ́lábù al-iqbal là. ìsọ ti. abuku wa ń bí o ọ̀gbẹ́ni nígbà yẹn sọ bẹ́ẹ̀ ni ìyá aṣọ rẹ ìyá yẹn ti lè ìyá aṣọ ẹ wà wọn ya Rasulullah wọn ni ya Muhammad wọn ni ya Rasulullah àwọn wọ̀nyí ni ya aṣọ àyè ṣùgbọ́n ẹ̀fù gbẹ̀mí bí o ما نفقه كثيرا مما تقول ما نفقه كثيرا مما تقول إن تقبح nínú tó ń sọ yẹn kò yá wa o àti ẹ̀gbọ́ yé kí ni kí ni ò kílẹ̀ nínú ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ táwọn ẹbí ìṣòwò ẹ̀bùsọ̀ ṣé kò kílẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé wọn ò gbọ́ yé bí bàtẹ́yìn à ń sọ wípé kì í sọ̀rọ̀ tiwa ló ń sọ yẹn bí ìgbà tẹ́nìkan ń wọ̀ báyìí tó tún wá ń sọ fún ọ pé ìwọ dà mí rí ọ àmọ́ ìsọ pé kò rí ọ ni ó rí ọ ṣùgbọ́n ò dámọ̀ kankan kan lójú ọ̀rọ̀ táwọn ibi ṣọ́ ìbò ń sọ yẹn kì í ṣe pé wọn ò ṣùgbọ́n wọ́n tún sọ fún pé máa nà òkè sí وَإِنَّا لَنَرَاكَ فِينَا ضَعِيفًا wọ́n ní torí pé bá a ṣe ń wọ̀ ọ́ yìí àwa rí i wípé ẹni tí ò yẹ kó máa sọ̀rọ̀ níwájú wa ló jẹ́ lànàrọ́ọ̀kà fíìnà bọ̀ìfà láàrin tiwa yìí a rí ọ lẹ́ni tó yẹpẹrẹ bó lẹ́ni tó yẹpẹrẹ bó ni ó ṣe máa bá wa sọ àwọn àbúrò ní ma tafsir wọ́n ní ìnà wà iná lànàrọ kàfínà dọ̀hínfà wọ́n ní dọ́hàfù yíyẹpẹrẹ lílẹ̀ tán fi ròyìn ànábì ṣùháìbù níbí wọ́n ní nǹkan kan ló ṣe yìí torí pa ànábì ṣùháìbù àwọn afọ́nímọ̀ tẹ̀sí gẹ́gẹ́ bó ṣe wà nù hadith náà ó jẹ́ nìkan tó ṣe wípé kò rí na ìmọ̀ kójú mọ́rin náà dáadáa àbí kí ojú kan abala ojú kan fọ́ ìyẹn wà pẹ̀lẹ́ wọ́n tún wá fi bù wà iná ìlànà ọ̀rọ̀ kan fi ìlànà bọ̀ ìfà ìwọ ṣé wọ́n ló máa bá wọn sọ bí yóò bá ti ẹ̀ báyà sọ̀rọ̀ ajẹ́ nítorí náà àfọ́jú ni wọ́n fàyàn ẹ wọ̀rọ̀ kí lè tí àwọn ànájọ ọlọ́run gbọ́ tán sótú yẹ ká fi àléwọ ara ká tún fi bú ẹni tó ń pè wọ́n lọ síbi ìmọ̀nà lóòótọ́ jẹ́ pé gbogbo tí máa ń ṣẹlẹ̀ lẹ́nu àwọn lárúbáwá wọ́n ní àtàríkù yu'idu nafsa àwọn ilé ìbọn sọ pé history repeats itself ní tó ti ṣẹlẹ̀ lánàá náà ló ń ṣẹlẹ̀ lẹ́nu àwọ̀ tí kàn ń gbé wá ló yàtọ̀ àwọn èèyàn fẹ́ràn ẹni tí bá ń tọ́ wọn sọ́nà wọn ò nífẹ̀ẹ́ ẹni tí ń ṣòdodo fún wọn wọn ò ní nífẹ̀ẹ́ wọn á bu wọn á fa kan wọn á bàá lẹ́yìn ìtọ́mọ̀ nípa rẹ̀ wọ́n sọ mísọ̀ ti bàjẹ́ èyí tí wọn ò mọ̀ nípa rẹ̀ wọ́n sọ kì í ṣe tuntun wọ́n sọ bẹ́ẹ̀ sáwọn tó ṣáájú ẹwọ àléébù bọ́lọ̀ ń ṣe dá ànẹ́bí ṣọ́ọ̀rẹ́ ìtọ́ dàbí àléébù lára rẹ̀ wọ́n tún fi bú. وإنا لنراك فينا ضعيفا وإنا لنراك فينا ضعيفا أعفاني وإنا لنراك فينا ذا ضعف àwárí ọpẹ́ láàrin àwa irú ẹ̀kọ́ ló yẹ kó máa sọ̀rọ̀ ṣé wọ́n tó yẹ pé o ní àléébù lìmọ àsọọba àìmẹ ìkàmí ń dọ àfin àwọ àmà torí pé ojú rẹ kan ò rí náà àbí ojú rẹ méjèèjì gan tàlùbọ́ ti kó sí bìnàbìnà láì lówó tọ́lá wọn bá wá rán èèyàn tí ó fi yàn mọ́nà afọ́jú ní òjò wọ́n sọ bẹ́ẹ̀ fún ànábì sùn ayé. wàláwùlá rọ́hàtúkà lárọ́ jàmùnà. títí mi bá a ṣe wípé awo tìran rẹ mọ́ ọ wàláwùlá rọ́hàtúkà ayé àṣírọ̀túkà ẹ̀rí wípé níwájú aṣọ fún ànábì sùn ayé. ó wá nínú ashraf nasab àwọn fámìlì rẹ̀ àwọn abiyì ni wọ́n nínú ìlú mọ́díà ìyẹn náà wá ń sọ pé tí kì í bá ṣe yẹn láàrò wàláwó láàárọ̀ ọtún. wàláwó láàárọ̀ ọtún. tí ìbá ṣe wípé àwọn tó bí ọ àwọn ìran rẹ ibi tó ti jáde àwòmọ́ọ́lá. lọ́rọ̀ jàm náà. àbálẹ̀ olókùn pàdé. لرجمناك أي لقتلناك بالرمي بالحجارة níṣẹ́ la bá di ọmọ lẹ àwọn alẹ́ olóko títí tó fi kú ìyẹn ó máa jẹ́ ìyà ẹ̀ṣẹ̀ rẹ lọ́dọ̀ wa ẹ dákúndé àmọ́ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ ó ní kí wọ́n má ṣe kẹfẹ́rí ma ó ní kí wọ́n má di kóńgó ń ma ó ní kí wọ́n má di kójálè ma ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mọ́. Tẹ́tà bá ṣe páwọn ìran rẹ̀ tá a wò ibi tó ti jáde ní. Lọ́rọ́ jẹ́ náà. Níṣẹ́ la àbálẹ̀ ọlọ́kúta pa. Màmá tààlẹ́ iná bí àbí. Torí pé wọ gangan fúnra rẹ̀ àwọ̀ láàrin wa ò gbé wọn. Wàmá à ń ta àlẹ́ iná lọ́dọ̀ tiwa bí àbí. Kò sí ìdàgbàlá rẹ̀. Awo àwọn tó bí ọmọ ọ̀la ni. àjẹ́ wípé orí máa bẹ níbi káwọn tó dá bíyàn kéèyàn ó wá láti inú tó dá láfi máa ń sọ wípé ẹ má bò kọ yín jẹ́ kò sí ti ń pé ìran kan dáa ó ń dà ní ló tó dà ní kì í ṣe pé dandan pé ló lọ fámìlì yẹn lè má lò lọ ó wọn ò àwọn èèyàn wa máa wò la fẹ́ ṣe jàǹbá kan fún ah, ẹja wo tó ti ẹjẹ́ àwọ̀ àwọn tó sẹ̀ wọ́n lẹ̀ wọn àwọ̀ mọ́ ẹ̀yà la ṣùgbọ́n iná ìwọ náà máa bó ṣe ń babi tó ti jáde bó ṣe ń bàjẹ́ kí ni wọ́n wò mọ́ wọ́lá bàbá tó bí ọ kí náà fẹ́ wò mọ́ la bàbá tó bí bàbá rẹ kí ni a lè sọ pé a wò mọ́ la bisuratin tabi'iyya bishaklin tabi'i naturally bọ́lọ̀ ń ṣe délé ayé nìyẹn àwọn èèyàn á máa wò nǹkan kan mọ́ ẹ̀yà la ìyẹn ló mú àwọn ìjọ anabi shuaib àwọn náà wọ́n gbé títí ó ṣòro fún wọn láti pa shuaib wọ́n ní wàláwó láàárọ̀ hàn fúk. wàláwó láàárọ̀ hàn tó. títí bá a ṣe pé a wo àwọn tó bí ọmọ ọlá. lọ́rọ̀ jàmínà. àbálẹ̀ ọlọ́kúta títí tó fi kú ni. wàmà tá a lẹ́yìn náà bí àbí. torí pé lọ́dọ̀ tiwa ká pa ọ́ kò jẹ́ nǹkan kan kò ná wa ní nǹkan kan ṣùgbọ́n àwọn táwọn wò mọ́ ọlá nìyẹn àwọn afọ́nàmọ́ tafsir wọn ni wà lásìkò àlẹ́yìnà the aziz hatta nahabu kotlak ò níyì kankan lọ́dọ̀ tiwọn ò lápọ̀lé kankan ò lákàkún tí kì bá ṣe pa àwọn ro tàwọn ẹbí rẹ̀ àti pa ọ́ kò náà wá ní kankan wà innama tarakna kotlak ihtiraman li ashiratik a kàn fi ọ́ lẹ̀ à ń wo ọ̀ràn ni ò sì láti ìjọ yìí à ń wo iyì tàwọn tó bí ọ mọ̀ọ́lá ní sọ fún anábì ṣùgbọ́n àìbòrè ẹ wo èsì tí anábì ṣùgbọ́n àìbòrè náà fún wọn. قال يا قوم أرهتي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط pẹ̀lú wọ́n sọ eléyìí tán anábì ṣùháì aléṣọ́látò wasalam ṣe ń pàwọn ànábì ọlọ́run àwọn èébẹ̀rù ọlọ́run láyà kọ́ọ̀fù làdẹ́yẹ mùsàlùmí àwọn tí mo bá ti ránṣẹ́ àwọn èébẹ̀rù fún ìbẹ̀rù ọlọ́run tó náà ń sẹ́ni kan máa ń bẹ̀rù. ànábì ṣùháìb pẹ̀lú tí wọ́n sọ ẹgbẹ́ lòmíì nígbà ìtẹ́ ìwò mọ́mí náà dà tẹ̀lé ajé dákẹ́nu ni. ànábì ṣùháìb tó ń sọ fún wọn. kọ́ọ̀lá yà kọ́. tó ti bí ṣe ń fàbùkù kan tó ó tún pè wọ́n ní ẹ̀yìn èèyàn mi. kọ́ọ̀lá yà kọ́. ẹgbẹ́ yà kà ò ní yà kà èèyàn mi kò yọ rẹ̀ kúrò láàrin wọn tó ń ti wípé kèfèrí ni wọ́n ń ṣe ibẹ̀ yẹn láti mú jáde nínú ìlú tí wọ́n gbé bí ọ nínú agboolé tí wọ́n gbé bí ọ èṣù ni wọ́n ń bọ nínú ìdílé yìí èṣù làwọn baba ńlá baba yín ń bọ ń bẹ má yọra rẹ kó nu fámìlì yẹn o bàbá ni ah ṣé kìí ṣe ilé abọ̀sùn kan bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ọlọ́run làwọn ń sìn o ṣùgbọ́n ó kọ́ lè wà nù mọ́ yọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ̀ o tóbi náà bá ti yọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ̀ ilé ìtìbò ló fẹ́ fi rẹ̀ sí ṣé lè tèmi ló fi rẹ̀ sí. àfi tí gbogbo fámìlì bá panu pọ̀ wípé ọyọ ẹja yí ó kọ́ lè wà o àti fámìlì láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé pé ẹja máa pele wa ní ilé asin lọ́hùn. ṣùgbọ́n tí o bá ti rí bẹ́ẹ̀ tó o bá ti ń sọ ìtàn rẹ ó sùn kan ilé abọ̀sùn. Ànábì Ṣuaib tó ń ti báwọn èèyàn yẹn ṣe kọ́tọ́ ọlọ́run tó yàkọ́ òun. Bọ́ọ̀lá yàkọ́ òun. Ó ní ẹ̀yìn èèyàn mi. Ọ̀rọ̀ àti àázù alaykum min Allah. Ah, Àrọ́ àfi sáwọn tó bí mi inú ìrántí mo ti jáde.

kọ́ọ̀là ya kọ́ọ̀m ó ní mo pẹ̀ yín èèyàn mi. ọ̀rọ̀ tí àzọ alaykum min Allah. èké táwọn ẹbí mi ẹ ló pàtàkì jù lọ́dọ̀ yín tẹ́ ẹ fi pa mí min Allah. jọlọ́wọ́n ọba tó rán mi ń ṣẹlẹ̀ ajẹ́pọ́lọ́wọ́n ò láyè nínú ẹ̀mí yín ẹ̀nà ni ẹ̀kọ́ ọlọ́run ọba kún. wàtàkọ́sùmù ọ̀rọ̀ akúndìríyà. wàtàkọ́sùmù ìtọ́lọ́run ọba fi ran mi sí yín ẹgbà mú báyìí. wàrọ̀ akúndìríyà ẹ̀sì jù ú sí pàkọ́. ẹ̀nà ni ẹ̀ ọ̀rọ̀ ẹbí lẹ̀ wá ń sọ. mo sọ̀rọ̀ bàǹtàbàǹtà ìṣẹ́ rán mi sí yín ẹ̀sì gbá gbogbo ẹ̀rú ẹ sì jù sí wàrọ́ akún zikiriya ẹ jù sí ẹ̀yìn zikiriya ẹ tó pọ̀ pàkọ́ sí ẹ fẹ́ gbọ́ ẹ wá ń sọ̀rọ̀ ẹbí sọ̀rọ̀ ẹbí ló kàn àbọ̀rọ̀ lọ. Naam. Inna rabbi bima ta'maluna muhit. Dájúdájú ọlọ́run ọba mi, ó máa ń ọlọ́run ọba ó rọ kiri ká yín pẹ̀lú ìmọ̀ lérí gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí o ọlọ́run rí yìí o ó rọ kiri ká yín pẹ̀lú ìmọ̀ rẹ̀ lérí tẹ́ ṣe fún mi. anabi shuaib aleyhi salatu wa salam wọ́n máa ń pè ní onílákọ́bù kan alàjẹ́ kan alàjẹ́ rẹ̀ náà ni wípé khotibul anbiya ẹni tí ó dáńtọ́ tó mọ̀yàn bá sọ̀rọ̀ púpọ̀ ní àwọn ànábì ọlọ́ wọn ò sàdédé pé bẹ́ẹ̀ àwa náà rí ibi fún wa lé kò fi ṣe dá kò fi ṣe bínú ó ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn ìdí yẹn táwọn afáà fi sọ wípé kódà wọn ṣàfihàn ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọn ní gbogbo ìgbà tí wọn bá ti dárúkọ afọ abbas wọn ní kánà rasulullah sallallahu wípé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìdá dakara ṣùáìbán tánabi bá ti sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ kan ṣùáì kọ́l anabi ó ní zaka khatibul anbiya pé ń àwọn èèyàn nu àwọn ní sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn anabi ọlọ ká mọ̀ ọ̀rọ̀ sọ ká mọ̀ àwọn èèyàn fún lẹ́sìn bó tilẹ̀ jẹ́ wípé àdíìsì yìí lámìyẹsí ha mọ̀rùfú án kìí tàbí lọ sọ. àmọ́ ọ̀rọ̀ yìí wọ́n ṣàfitì rẹ̀ sí ọ̀kan nínú àwọn sọ̀hábà ọ̀kan nínú àwọn tàbí ẹ̀ nítorí pé ẹni tó lòún gba àdìsí lọ́dọ̀ àfọwà abdullahi ibn abbas dọ̀hák ni wọ́n sì ní dọ̀hák wa dọ̀hák lam yasma' min ibn abbas radiyallahu anhu kò gbọ́ nǹkan kan báyìí lẹ́nu ibn abbas ó almajishun nínú ẹgbàá wa mi ó náà arsal ààrẹ ọ̀rọ̀ yẹn mursal ni ṣùgbọ́n máa máa kàn ọ̀rọ̀ tó lálàáfíà fífi ti sọ́dọ̀ ànábì ló lè fẹ́ kù díẹ̀ káàtó ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lálàáfíà lọ́dọ̀ àwọn sàábé lọ́dọ̀ àwọn sàábé yìí àfọwọ́ sufiyan asaori òní wàkánà yùkọ́ọ̀lù làwù kọ̀bíbùl àǹbìyà ìpè anábì ṣùháìbù tẹ ẹ nìyẹn tí wọ́n bá fi ń sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ nítawà náà bá lẹ́nu àwọn àfa láàrin àwọn àbẹ àwọn tàbíhùn òní kí wọ́n máa ń pè ní kọ̀bíbùl àǹbìyà káàdì tó gbé yẹn ní kọ̀bíb òun lẹni tí ó lè bá èèyàn sọ̀rọ̀ bọ́ ọ bá mú àdá lọ́wọ́ tí ó sì gbàdá lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìrọ̀wọ́ rẹ̀ sọ̀rọ̀ kọtíbù ni kọtíbù àlìyà sòtọ́ bá pẹ́ nìkan ní kọtíbù kàwọ́ tọ́rọ̀ bá dojú ẹ̀sán wọn ẹ jẹ́ kí lámọrin ó sọ̀rọ̀ ẹ ẹ ìjáwá náà ò lè sọ̀rọ̀ nígbà àlóhùn ẹjọ́ sọ̀rọ̀ pẹ̀lú adébẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni inna min albayani la anabi ni ìtẹ̀ máa ń bẹ níbi ìmọ̀rọ̀ sọ bí ìdán ẹlẹ́mìíràn àdájú bẹ́ẹ̀ lọ́wọ́ ìkòsí bá bẹ́ẹ̀ nìkan tó lè ní kó wọ́n filẹ̀ kò sí aláyẹ̀ tó lè kó wọ́n filẹ̀ bẹ́ẹ̀ ni bá ṣe gbà ó mú wa mẹ́rin kò fi ṣe kẹ́ni o ṣe bẹ́ẹ̀ ni eré láàmú ó sì ẹni rẹ lọ́n sí ọ kò sẹ́ni tí èbínú ìjọ onídẹ́bí náà bínú mo ṣe ń tójú báyìí lọ ṣùgbọ́n olórí ẹni tó mọ̀ ní bíjù náà lẹ́ńtà bá bẹ̀ tó bá gbọ́ tí ìbá ṣe tì ní yóò wò tọ́lọ́ náà ẹnì kan ìgbàgbọ́ ẹfilẹ̀ òun máa fi ọ ah, lọ ẹni tó ti yára nígò ah, ó ti yára nígò náà kò lè fún láti yàwó náà nígò ń bẹ níbi sọ anabi shu'aib aleyhi salatu wa salam nínú ń fún nínú gbogbo àwọn ànábì ọlọ́run òun náà máa ń fi ràn náà fi máa ń lò yẹn kọ̀tíbùl àmìyá ó wá ń sọ fún wọn wípé ẹ bá sì mọ ọ̀rọ̀ ẹ tọ́lọ́run ní ẹ bá wò mọ́ nílà tí àmọ́ kí n tún dọ́gbọ́n ti wá àti fún wọn yìí ń sọ pàtàkì ọlọ́run fún wa ni pé ọlọ́run yẹn ó ju fámìlì mi lọ ó tún dọ́gbọ́n ti wá àti kàwé yìí fún wọn. oníṣùgbọ́n ẹ lọ mọ̀ wípé inna rabbi bima ta'maluna muhit gbogbo nǹkan tẹ́ ń ṣe pátá ìmọ̀ ọlọ́run ọba mi ó rọ kiri ká gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba máa. wa ya qawmi i'malu ala makanatikum inni 'amil. سوف تعلمون من يأتيه عذاب يخزيه سوف تعلمون من يأتيه عذاب يخليه ومن هو كاذب وارتكبوا إني معكم ركيب عن أبي شعيب عليه الصلاة والسلام ìgbà tọ́rọ̀ wá débi tó dé èèyàn náà ló bá wọn sọ káyìn kò tún pè wọn mọ́ kò tún pè wọn ní yàrá kẹ́wọ̀n mọ́ ìgbà tá a ti bọ́ ọ̀rọ̀ débi pé a pa ọ́ tí ìbá ti pé àwọn fámìlì mọ́ ó wá ní wàyà kọ́wọ̀n ó ní mo pẹ̀lú èèyàn mi. ويا قوم اعملوا على مكانتكم gbogbo tí ó bá wù yín ni ẹ dá lára èmi ti wí tèmi fún yín o i'malu على makanatikum i'malu fílùl amúrì ni ṣùgbọ́n kì í ṣe kó pa wọ́n láti ẹbí kéèyàn sọ fọ́ọ̀mù ẹ̀sìn pé yẹ fáwọn ọmọ ògbọ́ túnmọ̀ ẹ̀yẹ nìsí. ẹ̀kútọ̀ múra lọ para rẹ o tó ti gbọ́ kó parẹ́ ètò jáde kan náà ní kí kó wọ́n yìnbọn fúnra o. kì í ṣe pé kó para rẹ náà wù hùn mọ́ parẹ́ onítúmẹ̀ àbí bàbá ń sọ fún ọmọ pé tọ jíjáde mo fẹ́ jáde o sórí gbogbo àbúrò rẹ kọ nà wọn kọ yín wọn lọ́rùn tó ti yé nítorí ẹ̀yin ọmọ ṣe gbọ́n ti dáàdì sọ mo fẹ́ tẹ̀ láti ẹ̀ bàbá ni o so tí mi ò bá kàn yín lọ́rùn mi ì tí ì má tẹ̀ bàbá tẹ̀ o irú ọ̀rọ̀ yẹn lànà bí ṣùáìbù sọ fún ẹ pé ẹ màlúù. على مكانتكم اعملوا على مكانتكم ẹ máa ṣe ń tó bá wù yín kì í ṣe pé ká máa ṣe tó wù wọ́n ló bà lérò anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní ìdá alam tẹsà fọsùn àwọn àṣì tó bá ti ní tìjú gbogbo tó bá wù ọ máa ṣe ṣètùmọ̀ ẹ̀ ni pé ká máa ṣe gbogbo tó bá wù ọ. ń sọ yẹn amúrù yẹn. يفيد تهديد ولا يفيد تخييع kìí ṣe pé ẹ lọ ṣe tó wì ó fi dẹ́rù bà wọ́n ní pé ẹ ṣọ́ra اعملوا على مكانتكم ويا قوم اعملوا على مكانتكم àwọn akọ́ni máa tafsir wọ́n ní túmọ̀ rẹ̀ ní اعملوا ما تستطيعونه aláàtọ̀rọ̀ ìkọ́ ti kún mu lẹ́sìrì tọ́bọ̀ ìtumù wa bọ́ bá ṣe wù yín ẹ máa ṣe ìbẹ́ mi jíjọ́ ìtọ́ni fún yín bọ́ bá ṣe wù yín oní ẹ̀ ní ẹ máa ṣe ṣùgbọ́n ẹ̀ ní sọ pé mi ìwí o ìyẹn lànà bí ṣùgbọ́n òun ló sọ fún wọn kẹ́yìn. wọ́n á kọ́ omi ìmọ̀lú alámọ̀ká náà ti kú mi ní ní àmì lò. Torí pé bẹ́ẹ̀ bá ní tó wù yín lẹ́yìn ó máa ṣe èmi ò ní bá yín ṣe ń tẹ́ ń ṣe yẹn èmi ó máa ṣe àmì lò. Máa yúrú bí rọ̀ bí lọ́wọ́ bá tèmi nínú lèmi ò ṣe. Láàfin lè mọ̀ pé kó wá ní ṣiṣẹ́. Ẹni tí ó wọ̀ náà yóò ṣiṣẹ́. Ẹni tí ó wà àlùjànnà náà yóò ṣe kíni yóò ṣiṣẹ́. Méjèèjì yẹn ni amálù ń bẹ̀ ń bẹ̀. ويا قوم اعملوا على مكانتكم ويا قوم اعملوا على مكانتكم قل يا من تبوي ما شينشا إني عامل إن طلعوا بعد مثل أمنا إننا هم شين سوف تعلمون من يأتيه عذاب يخزيه أمبو أما قل لي قل لي e ń padà wá mọ ni ìyà ni o padà sọ̀kalẹ̀ lélẹ́rí nínú èmi àti ẹ ń bọ̀ wá àdáàbù sọ yẹn dẹni yẹpẹrẹ ẹni ẹ̀sìn nígbà tó bá dé bóyá ni o kàn bó sì sẹ́yìn náà ni o ka, ẹ̀ ń wá mọ́. wọ́n ta ló láàrin èmi àtẹ̀yìn náà. wà rúbẹ̀ kì bú. tí ó sẹlẹ̀ sómi àti ní máa kún ọ̀kí. èmi náà mò ń fọwọ́ lẹ́rán ìní máa kún èmi náà mò ń kíyèsí ọlọ́ wò. bọ́yá tèmi ni ó wò. èyí lànà bí ṣọ́ ìbùsọ̀ fún ọkàn lẹ́yìn èyí ìjọmọ́ ìyọlọ́dọ̀dẹ̀ ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ lórí ọ̀rọ̀ wà kí ni àfa àbádé bí wípé wọ́n fọ́gbọ̀n máa lérí nílé ọtí kò lè tó bá yẹn kò sí wá àti pé ká má mú sí mọ́láṣí kò tún wá ń tọpa wọn kiri ilé ọtí gba láìsí títí mo ti wá àti fún ọkọ̀ bá mú tí ọ̀ya ẹ̀ máa fọ́gbọ̀n sí wájú ẹ̀ tó bá sọ ọ́ mọ́lẹ̀ ìfẹ́ fi bu ọtí ìfẹ́ fi kọ láìláìláìlá sẹ́yìn rẹ̀ ìtọ́fọ́ ààrẹ pàdé ọlọ́wọ̀ ọ̀rọ̀ ní ìwọ́sọ́ ti ẹni ẹwà anábìṣọ́ ìgbàkólè nígbà kó mọ̀ ṣe tó ṣùgbọ́n tí mo sọ gbogbo aná àpàdà wa rí fọ́sà tẹ́tí kòrò náà máa kúrò náà ìdí mo ń sọ fún yín gbogbo yóò padà rí náà àwọn anábì ọlọ́run bá ti máa ń sọ̀rọ̀ tí wọ́n nìyẹn torí pé ọlọ́run tó rán wọn ń ṣẹ́ ó ti ṣàlàyé tí wọ́n wọ́n ì báyà já ìyẹn ló yẹ kó jẹ́ tèsí ẹni tí ń ṣe wá sí náà lásìkò àlẹ́ yìí ní mùsùlùmí tá a bá gbọ́ bí wọn ò sì gbọ́ tí wọ́n lẹ̀ tíyà ọlọ́run bá dé ọlọ́run mọ bí ṣe la ẹni jẹ gẹ́gẹ́ bó ṣe làwọn ànábì ọlọ́run ọlọ́run mọ bí ṣe la ẹni jẹ ibi tọ́rọ̀ orílẹ̀-èdè wa dé lẹ́nu àwọn èèyàn míì ti fọ ara wọn ò bọ́ ń bẹ̀ nìyẹn ẹlòmíín sì ń bẹ òun ò tẹ mọ́gbé ọlọ́run dáàbò rẹ̀ bò àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kó kí èso wọn. pẹ̀lú ògùn ọlọ́run bó bá dọ̀lẹ́ àmọ̀ tẹ̀síwájú pe anabi ọlọ́run nírọ́ kí ló ọbẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run kò mọ̀ bínú sí wa o kò ṣe wá ní ẹni tí ó gbọ́ tí ó gbà tí ó sì lò tí ó ya alhamdu rahimin kí a tó gba ìbéèrè à ń mọ̀ ń sọ fún wa iṣẹ́ mọ́ṣáláṣí wa eléyìí tí ó ń lọ lọ́wọ́ tó ṣe wípé n tó wù wá púpọ̀ lọ́dún yìí òun náà ní ká ṣe nínú tó yẹ pé kò ní ju páwọn kan ó jókòó ta gbogbo wa á lè wà nínú masjid ṣùgbọ́n bọ́lá ń ṣe fẹ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn iṣẹ́ náà ti parí abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo èmi àti ẹ ní sábàbí dáadáa torí pé sábàbí ni àákànjẹ́ ọlọ́run ní ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ní ń ṣiṣẹ́ rẹ̀ bọ́lọ̀ bá lò wọ́n sábàbí kan àbí míì níbi iṣẹ́ ọlọ́run ọjọ́ dúpẹ́ fọlọ́ bí ò lọ́ tó lẹ́ lómi torí pé ṣe ẹ̀tọ́ náà yóò jẹ́ ṣíṣe àkáǹtì tí à ń gba fisabili láì náà sí òun náà ní Islamic Foundation mosque zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank ẹnìkan fi ó sẹ́ndì mẹ́sẹ̀gì kan wípé èló gan-an ni ẹ wo ìmọ̀ oníwùsàsù èló gan ni gbogbo owó tí wọ́n ní èló gan ni gbogbo owó tẹ ní ìdìbò fẹ́ fi parí jẹ́ lásán ó ń torí pé mi ò sọ mo nílò ìtọ́jú so mo wá fẹ́ fi àsìkò yìí sọ mo gbà pé ẹni yẹn ní mo máa gbọ́ báyìí owó tá a ní ìdàgbàsókè parí iṣẹ́ wọn tí ó yanjú gbogbo ẹ̀sán níbi tó déhùn fifteen million ni owó yẹn pọ̀ lójú àwọn ẹ̀dá ṣùgbọ́n kéré pọ̀ lọ́dọ̀ ọlọ́run ó kéré pọ̀ lọ́dọ̀ ọlọ́run kò tí ì tòwó tẹ́lẹ̀ mi fi ra bàtà bàtà mo ti bẹ́ẹ̀ nìkan kó slippers wálé rí n bá wọ́n ní a custom duty nta àjọ wa ló dájọ ń bọ̀ kúndà ohun gan náà fi kíní ìran ẹ̀rọ slippers lásán ni àmú ni ẹ mọ̀dà wọn ló ń jàre slippers custom officer wa ni pé slippers tó ń wò yìí kò lè less than one point five million jẹ̀mọ́ àwọn papanfulẹ̀ bíi bàtà mo lè múrú ẹ̀ jáde tàyè táwọn èèyàn wọ̀ pé ẹni yẹn kàn máa ń wọ̀ ọ́ ẹ tó ní gẹ́gẹ́ pé tó bá fẹ́ gba ṣẹ́gun nírọ̀lẹ́ mo ní ṣe máa ń gbé yẹn fò ní àbí one point five million slippers slippers kí lè ṣú o slippers so ìdá kan náà ìdáná owó tá a wà nù ẹlòmíì ò kò rí yẹn sówó ṣùgbọ́n bí èèyàn bá lówó náà ah, síbi tí yẹ kí èèyàn máa ń nù slippers. ọlọ́run kò a wa. àwọn mìíràn ti ra ọtí two million wọn á tún dálẹ̀ lẹ̀ ẹ̀rí pọ́n ti yá wèrè wèrè nìyẹn kì í ṣe pọ́ fẹ́ mu tí ń pé ẹ̀kọ́ tí mímu náà dáa kì í ṣe fẹ́ kankan bẹ̀ fẹ́ owó yẹn mọ̀ bẹ́ẹ̀ o tá a bá ní tá a bá ná sójú ọ̀nà ọlọ́run tó ọlọ́run sì mọ ibi tá a tó ọmọ ibi tá a mọ ọlọ́run kò lè ní àti ẹni sábàjì dáadáa so ọmọ yẹn wa tó béèrè eléyìí òun la ti sọ yẹn káyọ̀tò kò lórí ibi tá a wà ní ìsìn ẹ mẹ́jọ rí àlẹ́ nà aláàtì ẹ̀ lè wọlé lè sìn gbẹ kọ́ ọmọdéwàlì ká ala lọ́ọ̀yì dà àbí nígbà sì rí ń bẹ̀ a ṣẹ̀ṣẹ̀ rí ìdá kan nù ìdá mẹ́wàá a ti rí one point five million nínú ẹ̀. ó kú èlò thirteen point five wà má dá ká a bá ní ìbéèrè ẹ ká náwó ní ṣókí ìbéèrè kan náà ń bẹ tí ẹnìkan fi sọwọ́ sọwọ á dáhùn àwọn ìbéèrè náà alákọ̀ọ́kọ́ ìbéèrè mẹ́ta gan ló papọ̀ ǹjẹ́ èèyàn lè gbààwẹ̀ lásìkò tí ó bá lóyún. ǹjẹ́ èèyàn lè fi nǹkan pa irun ká fi nǹkan kan mí sí irun wa bíi cream sódà àbí ọ̀dà ìbéèrè obìnrin ni o. tí ẹnìkan bá lóyún ní àsìkò Ramadan tí ó sì lágbára láti gba àwẹ̀ títí di rọmọdọ́ọ̀nù mi kí ni nǹkan kò sí tí o ṣe. àkọ́kọ́ obìnrin tó bá lóyún Islam fún nígbà láì kò fi àwẹ̀ lẹ̀ tó bá jẹ́ wípé gbígbà àwẹ̀ ó lè kó nira bá àbí ó lè kó nira bá ọmọ tó ń bẹ nínú ẹ̀ ṣùgbọ́n obìnrin ní ìgbà tí ò sáwẹ̀ gan kò jẹun nínú oyún nǹkan kò jẹun sóbìnrin mi ń bẹ ó lè gbà wẹ̀ tí èèyàn bá lè gbà wẹ̀ nínú oyún tí dókítà dẹ̀ sọ fún wọn wípé ó lè gbà wa an tasumu khairun lakum kéèyàn gbà wẹ̀ ló dájú ṣùgbọ́n tó bá rí wípé agbára rẹ ò lè gbé kó gbà wẹ̀ nínú oyún fi àwẹ̀ sílẹ̀ wá máa bọ́ aláwẹ̀ ìjọ kọ̀ọ̀kan. oúnjẹ sínú títí tọgbà àwọn fi pé. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ṣé a lè fi kírímù pa irun wa dáadáa ọkùnrin náà lè fi kírímù pa irun obìnrin náà lè fi pa irun ṣùgbọ́n tó pé béèrè tóbìnrin yẹn ń béèrè ni wípé kán máa so àtàṣímẹ́ǹtì mọ́ irun èyí gbogbo obìnrin tí bá ń so àtàṣímẹ́ǹtì márùn rẹ̀ ẹni ègún òun ni lọ́dọ̀ ọlọ́run òun àtẹni tí ń bá a ṣe ànábì gbé wọn sí pé o ọlọ́run kò sọ àmì. wọ́n ní obìnrin tí kò gba àwẹ̀ Ramadan títí tí Ramadan tí ó fi lọ kò gba àwẹ̀ Ramadan Ramadan fi lọ Ramadan mi tún dé ó sì jẹ Ramadan báwo ni irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kí ni nǹkan tí ó ṣe ìdáhùn ni wípé kí ni ó fà á tí ò fi gbà àwẹ̀ nínú Ramadan nìyẹn ìwọ yẹ pé kò lágbára láti lè gbà àwẹ̀ tí Ramadan tún lọ tán látara pé ó tún fọmọ lọ́mú kò tún lè gbà àwẹ̀ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ tí Ramadan náà tún dé tó ti ti lóyún mi káti ẹ̀ sọ pé kò lóyún kó máa gba àwọn ẹtọdún yìí lọ èyí tó jẹ yẹn kó san fídíà fún yẹn kọ́lọ́n kó kó ṣàánú wa. oníbèrè kan béèrè béèrè ìbéèrè yìí ọ̀rọ̀ yẹn ń fọ́nká lórí social media òun náà ni imam chief imam national assembly mosque tí wọ́n sáàkẹ́ tí wọ́n ní kó rọ́ọ̀kún nítorí wípé. ó sọ̀rọ̀ sí president. ojú wo ni islam fi wo nǹkan yẹn pàápàá jùlọ manhaju ahli sunnati wal jamaa. ó jẹ́ nǹkan tó bà inú jẹ́ púpọ̀ lásìkò tó wà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà wọ́n ń pera wọn ní ahli ṣùgbọ́n ẹ̀kọ́ ìjẹ́ ahli sunna kò sí lára wọn. èmi ò ní detail information lọ́wọ́ kì í ṣe wù mí kí n máa sọ ní ti mi mà a gbọ́dọ̀ máa sọ ara wa ṣùgbọ́n àwọn different source tọ́rọ̀ ti ń wá àwọn kan sọ wípé àwọn kọmitì mọ́ṣáláṣí ní tí ìmáàmù wọn sọ ó bà wọ́n lẹ́rù ní ẹ fi sáàkẹ́ àwọn kan ní àṣẹ lọ́wọ́ láti villa presidency wípé kí wọ́n ní kò rọ́ọ̀kún ṣùgbọ́n èyí tó clear ni wípé fídíò clip kótùbà yẹn wọ́n fọ́nká téèyàn náà rí gbólóhùn pé Buhari has failed ó jáde ń bẹ gẹ́gẹ́ bí manhaj ahli sunna wal jamaa ìlànà ahli sunna wal jamaa ó tako kéèyàn ogun orí mímbà yìí kéèyàn máa fi ọ̀ràn rántẹ́ sọ lórí ó tako ìdí tó sì fi rí bẹ́ẹ̀ òun náà ni wípé jari'ul mufsada muqaddamun ala jalbil al maslaha is a principle àǹfà kákọ́kọ́ ti aburú jìnà ó lóore ju ká sọ wípé a fẹ́ fa oore tí oore yẹn lè padà bí aburú tó ju dáadáa táwọn wà lọ. àkọ́kọ́ gbogbo wa mọ bí kọ́ńtì ṣe rí lọ́wọ́lọ́wọ́ ń sìn. ẹlẹ́ẹ̀kejì a mọ̀ wípé tí wàhálà bá lè ṣẹlẹ̀ lábújá ó ti ṣẹlẹ̀ ní gbogbo stéèjì Àbújá ni ìmọ̀mù yẹn wà ibẹ̀ ló ti ń sọ̀rọ̀ wípé olórí orílẹ̀-èdè òfin kì í ṣe mọ́nájà alùsùnà ọ̀làfà yẹn lò mọ́nájà alùsùnà ìmáàmù national assembly ni ọ́ kódà bó ṣe kó right àwọn tó lè bá olórí orílẹ̀-èdè sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ ìwọ sì nìkan kọ́ ni imam àgbáríjọ gbogbo àwọn imams ẹ lè yan aṣojú kí wọ́n lọ bá ẹni tó jẹ́ olórí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ olórí jàmá yóò rí wí a máa ń tara wá jẹ ẹni tí wòran bọ́ọ̀lù lọ́mọ bọ́ọ̀lù gbá ju àwọn tí ń gbà lọ jẹ́ kí wọ́n dá àdúgbò rẹ nìkan dá ọ kò darí ẹ̀ fóṣù kan péré ṣé ẹ rò pé inú president lè dùn sáwọn kan tó ń ṣẹlẹ̀ ní ọlọ́run méjì káwọn èèyàn bá ṣẹjẹ mọ́ wa lọ́wọ́ bí ẹ bá jókòó tì lẹ́yìn àti ẹnìkan etí yóò kùn ọ̀kan nínú àwọn tí wọ́n súnmọ́ presidency mo láǹfààní àti wà pẹ̀lú rẹ̀ ó ń sọ ọ̀rọ̀ kan ó ní àwọn security information ka wà tó ṣe president ma bẹ́ẹ̀ tí wọ́n gbúdọ̀ sọ síta tá bá sọ síta nǹkan ó bàjẹ́ àwọn àmọ́ òkè bóun náà ti fẹ́ manage tí fèrè dáadáa ṣe ìdí nìyẹn tó fi pé wa sípò ẹ̀ tó jọ lọ ipò olórí kò o. nígbà ìjọba bá gbówó kalẹ̀ ká lọ fi ṣe nǹkan àwọn èèyàn sì ní ṣe ìjọba ó sì máa sọ pé wọ́n ti ṣe ẹni tí ìjọba sì fọkàn tán yányán yóò sì fi fídíò rẹ̀ hàn pé wọ́n ti ṣe sí kí ìjọba tún máa yàlú káàkiri sọ́nà tọrọ ọdún eléyìí ní ti ń ṣẹlẹ̀ ní nàìjíríà ó yé ọmọ tí ń sunkún ó sì yé ra rẹ̀ tiẹ̀ rẹ̀ àwọn kan náà ni wọ́n ní kó lè wá jà àwọn kan náà ni wọ́n ní kí olùkọ́ wa mú ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olórí ẹ̀sìn ìyẹn gbọ́dọ̀ sọ́ra sọ̀rọ̀ torí pọ̀rọ̀ tó lórí ẹ̀sìn sọ ó ní wait bí ìgbà tí yẹn fẹ́ instigate àwọn èèyàn against gọ́ọ̀mẹ̀ntì nìyẹn tí wàhálà yẹn bá wá ṣẹlẹ̀ tí ẹ dìde pé ẹ fẹ́ máa ṣe kòrúùjù síjọba ẹ̀mí tó pọ̀ ní ó ṣòfò ṣé dáadáa tí mọ̀mù yẹn fẹ́ achieve ṣé yóò rí achieve so wá kàdà mọ́nájọ ahlu sunnah wal jama'ah tá a bá ṣe sùúrù bí ojú bá fara balẹ̀ yóò rí mú kò ṣẹlẹ̀ rí nínú ìta protest gbogbo ẹ̀ kì í bí dáadáa end pass àti bọ́ nínú wàhálà rẹ̀ kìí sí ṣé gbogbo àwọn government governors ní ẹ̀dẹ́ support pẹ̀lú àníyàn wípé bóyá peaceful demonstration ẹ wo ibi tó padà já sí tọ́wọ́ á jẹ́ kó dìbì imam lórí mímbà ní Abuja ní mosque National Assembly ló ti ń sọ̀rọ̀ rẹ̀ ó léwu fóònù náà ó sì léwu fún orílẹ̀ ewu tó tún wá wà ń bẹ́ẹ̀ sìn àwọn Christians wọ́n wá ń celebrate it wọ́n ń celebrate against ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kọ́mọ wọlé àwọn fún ní nǹkan àwọn politicians míì náà tí wọ́n fẹ́ràn ìjọba tó wà lórí àwọn náà ń fa àlábẹ́ ẹ dákun àǹfààní wo ló fẹ́ ti bẹ̀ jáde káàtì ẹ̀ sọ wípé presidency ni wọ́n ọ́dà pé kí wọ́n sàkẹ́ wọ́n ṣe dáadáa tí wọ́n ò ní ká gbé e ká lọ sí mọ́lẹ́ àtẹ́gbàwọn ìlú mi ìlú Islam ni kò tún jáde mọ́ lẹ́wọ̀n ẹ máa ó kọ rẹ̀ lókùtẹ́ máa gbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kó fìbẹ̀ yẹn lẹ̀ ẹ wo maturity kì í ṣe pé wọ́n fìyà jẹ kì í ṣe pé àti ọgbọ́n tí ń sọ security wọ́n ti bọ̀ ó ti bí etí gbọ̀ Buhari dùn ẹ wo leniency ìyẹn dáadáa ní Buhari ọlọ́run ló mọ kọ́kọ́ tọ́ba nìkan gbé kẹ́ ẹ má rí kò ta ni ó sọ̀rọ̀ pẹ̀lú kẹ́kọ̀ọ́ sàkẹ́ bóyá tó bá tàṣẹ́kùn bá tó fẹ́ sílẹ̀ yóò tún máa kírun ẹ̀ kí wàá ní orí social media kún táwọn èèyàn ń bú buhari ìwọ náà fi rẹ̀ sípò kọ́ ọjẹ́ bá lé ilé kọ́mọkọ́mọ sáwọ́ lẹ́nu nígbà tẹ́ ń ṣèpàdé gbogbo ẹbí wọ́n á lọ wà just kékeré nìyẹn ọ máa ṣàdúrà fọmọ sùwọ́nkà gbogbo aná ń mú òótọ́ eléyìí ni òdodo ní mọ́nà àti ahlu sunna wal jamaa abẹ́ Allah subhanahu wa ta'ala kí wọ́n ṣàṣàánú wọ́n. wọ́n ní ǹjẹ́ oníbèrè béèrè béèrè wípé. wọ́n ní ṣé ó tọ́ fún ọkùnrin tí ọlọ́run òkun nírun gbà kó fi kírìmù rá kó lè jáde ojú wa láǹbẹ̀ kó fi rà tọ́lọ́run ti bá ti kádà ara pé rúgbọ́n wà ń bẹ̀ náà ni ó fi jáde bó bá fi rájò ọ̀la tó yẹ pé àmọ̀rájù lọ́lọ́run sí ọ bó fi kírìmù rájò ọ̀la pípùsì ni ó jáde ń bẹ̀ so kó fi rà kó sí wàhálà ń bẹ̀ wọ́n ní. wọ́n ní ṣé mọ̀ọ́mù nìkan lè máa dá kítàrà wí tí ò bá rí jàmbá kankan tó jọyìn rẹ̀ ẹ̀kọ́ bá kìlọ̀ bọ́lọ̀n bá ní ká jọyìn rẹ̀ tọ̀bí ọ̀yìn ẹ̀fọ́ òsì jọyìn rẹ̀ tó gbàlagbà irun tàrà wí tókì kọ́lọ́n kó má ṣe wá ní ìmọ̀ọ́mù tí àwọn jàmbá ń gbógun tì nígbà wá ní kọ́ máa dá àbí wọ́n ti gbé aláwọ̀ agbá wọn sákò lẹ́yìn rẹ̀ so kọ́lọ́n ant أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته